Saudi. Ọ̀rọ̀ òdì. Ọ̀rọ̀ òdì. Ọ̀rọ̀ òdì means profanity. Ọ̀rọ̀ òdì means profanity. Ọ̀rọ̀ òdì ò yẹ ẹnu ọmọ ọlọ́run ọ̀rọ̀ òdì ò yẹ ẹnu ọmọ ọlọ́run